الكريم نعم بسم الله بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على هبله ليكون للعالمين نذيرا الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا واتخذوا من دونه آلية لا يخلقون لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون ميتا ولا حياة ولا نشورا وقال الذين كفروا إن هذا وأعانه عليه قوم آخرون فقد جاءوا ظلما وزورا الحمد لله رب العالمين àdúgbò fún ọlọ́mọ bá ń ọba tó yẹ kó ní ní ká bẹ̀rẹ̀ tẹ̀síìrì tòní pẹ̀lú ìrọ̀rùn abẹ́lẹ́wọ̀n bá kí ọlọ́mọba ọdún sọ tẹ̀síìrì náà di ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀rí súrà tí a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ òun náà ni súrà tí a ń pè ní súrọ́tù furqan òun náà ni súrà tí a bẹ̀rẹ̀ nísìn ìbẹ́ pé lánàá a ti ṣe àlàyé tó pọ̀ fún wa nípa súrọ́tù furqan nípa wípé àwọn nǹkan tó pé ó wà síwájú ẹ̀ ibi tó ti sọ̀kalẹ̀ gbogbo ìpàdé náà ni a ti ṣàlàyé fún wa ní àná àti bí níwọ̀nba tí bí súrà náà ti jẹ́ a ti ṣàlàyé ẹ̀ fún wa. Aya alakọkọ òun náà ni àwa wà ìdẹ́gbẹ́ ọlọ́run ọba bẹ̀rẹ̀ aya náà pẹ̀lú tabarok a ṣàlàyé fún wa lánàá wípé tabarọ́kà tí ọlọ́run ọba fi bẹ̀rẹ̀ ọrọ yìí nǹkan tó ń túmọ̀ sí òun náà ni wípé ká mọ̀ wípé ọlọ́run ọba yìí gbogbo ohun tí ń jẹ́ rere pátá yányán ọlọ́run ọba ló ní kò wá sí ẹnìkan ta lè wá rí jẹ́ pé yóò sọ pé nǹkan lọ́wọ́ àwọn bá ní kó wá ní òun náà ní bọ́lá wọn bá ti ní kò sẹ́ni náà gbogbo lẹ́yìn kálukú wá ní láyé ọlọ́run bá ló fẹ́ nìkọ̀ọ̀kan ètò ọmọ èèyàn ní ètò ẹranko ní gbogbo ní kálukú ní ọlọ́run ló fẹ́ nìkọ̀ọ̀kan so kò wá sí tọ́lọ́run wá fẹ́ nìkan kan ní bí tọ́lọ́run bá gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló ti wá rí rárá a lè gbé sẹ́gbẹ̀ẹ́ ti tọ́lọ́run ọba rárá so gbólóyìn náà lọ́lọ́run bá mi ń ṣàlàyé fún wa pé kálíbà mọ títóbi ọlọ́run ọba ọlọ́run ní alẹ́ni nazalali furukọ ẹni tó ṣe pé òun ló sọ alukurani kalẹ̀ ẹni yìí ó ti ní rere ó ti ní ọlá tẹgbẹ́ nìkan ò nírú ẹ̀rí tá a lè ṣàfitì ẹ̀sẹ̀ nìkankan nígbèsí ayé ọlọ́run bá ń ṣàlàyé bẹ́ẹ̀ fún wọn ọba rẹ pé òun ló sọ kùránì kalẹ̀ alá abdi yìí ó sọ kalẹ̀ fún ẹrú rẹ̀ àwọn afọ́ntẹ̀síìrì àlàyé tí wọ́n ṣe fún wa náà ni wípé tí ọlọ́run bá bá fẹ́ máa ṣàlàyé kùránì ọlọ́run bá máa lo nazala fún kùránì nígbà míì téèyàn bá lo nazala téèyàn bá lo fa ala nígbà míì a máa tọ́ka lórí atakthir òun náà ni pé nǹkan pọ̀ gan-an ó rí pé kùránì yìí o ìgbà tá a fẹ́ sọ̀kalẹ̀ kì í ṣe ẹ̀kan la sọ̀kalẹ̀. So asọ̀kalẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn afáàní agbọ́dọ̀ rí rí ìtumọ̀ yẹn lára anazala yẹn wípé eléyìí ni ọlọ́run bá máa ń lò fún kúránì lóòótọ́ ọlọ́run bá tún máa ń lo anzala pé àwa la sọ̀kalẹ̀ nǹkan tá a bá lẹ́ẹ̀kan ṣoṣo olóòmọ jẹ́ anzala ọlọ́run kan mú kúránì ọlọ́run bá sọ̀kalẹ̀ sí bethel izza ọlọ́run ni kí wọ́n lọ yọ kúrò nínú lawil mahfuz tí wọ́n bá gbé kúrò nínú lawil mahfuz ọlọ́run ni pé kí wọ́n gbé sínú bethel izza ààyè kan ní lójú sánmà ẹ̀ẹ̀kan náà ni wọ́n gbé kúránì síbẹ̀ tọ́lọ́ bá bá lo anzala fún kúránì omi pé ọlọ́run bá sọ kalẹ̀ sí betel izza sọlọ́ bá wọn sábà lo nazala àwọn fáńdé ọlọ́run àbí lo nazala náà nìyí pé látara wípé ọlọ́run bá ń sọ kalẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lóbi jẹ́ pé àwọn tó jẹ́ àwọn àwọn ìwé tó kù tó jẹ́ pé ó ṣáájú lọ àwọn ń ti tiwọn àwọn ìwé tó ṣáájú lọ tọ́lọ́run bá sọ kalẹ̀ ọlọ́run bá sọ àwọn kalẹ̀ ní nǹkan lẹ́gbẹ́ ẹ̀ẹ̀kan náà ni ìwé tó bá fún yín sánísìn ọlọ́run bá gbé fún Isa lẹ́ẹ̀kan náà ìrètí ọlọ́run bá fún Musa ọlọ́run bá gbé fún Musa ní ẹ̀ẹ̀kan náà ọ̀tọ́ bàbá fẹ́ sọ̀rọ̀ àwọn ìwé yẹn nínú Kùránì Karim ọlọ́run bá sọ nínú alimuron ayé ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run ní nínú ayé yẹn ọlọ́run bá ní nazzala alaykal kitaba bil haqqi bàbá bá fẹ́ sọ̀rọ̀ Kùránì bẹ́ẹ̀ nínú sọ́tọ̀ alimuron ayé ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run bá ní ànábì ọ̀sà sálàmù aṣọ ọlọ́run ọba sọ̀kalẹ̀ lé ọ lórí ọlọ́run ló fi ní nẹ́zàlà ó sọ̀kalẹ̀ lé ọ lórí alikitaba ìwé bele akì pẹ̀lú òdodo ṣùgbọ́n wọ́n bá wá fẹ́ sọ̀rọ̀ ọlọ́run ni wà á ń zàlà tàwùrọ́tà wàlẹ̀ ìjì ọlọ́run ni ọlọ́run bá wá sọ àtàwùrẹ́tà tọ́lọ́run bá fún Musa ọlọ́run bá sọ ìjìlá ọlọ́run bá sọ ní àkàlẹ̀ ọlọ́run á lo á ń zàlà fáwọn yẹn wọ́n ní ni pé à ń sọ Kùránì kalẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ṣùgbọ́n àwọn òwe tó ṣáájú lọ aṣọ wọn kalẹ̀ ní ẹ̀ẹ̀kan náà ni so aṣọ kalẹ̀ ní kíni o lẹ́ẹ̀kan náà lómi jẹ́ wípé àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn yẹ̀wúdí àwọn tí wọ́n jẹ́ àwọn yẹ̀wúdí ọ̀rọ̀ tó jáde lẹ́nu wọn nìyí pé ìwé tó ṣáájú lọ wọ́n ti mọ ìtàn nípa àwọn ìwé tó ṣáájú lọ ìgbìmọ̀ rẹ pé ìwé tó ṣáájú lọ ẹ̀ẹ̀kan náà lọ́lọ́wọ́ bá máa ń sọ wọn kalẹ̀ wáyé tó wá jẹ́ wípé kùránì tẹ inú súrà yà máa kanú súrà yìí náà pé àyà thirty two níbẹ̀ àtàyà thirty three níbẹ̀ ọlọ́ni wa qala alladhina kafaru laula nuzila alayhi alqur'anu jumlatan wahida ọlọ́ni àwọn tó jẹ́ àwọn kèfèrí wọ́n ń sọ fún ànábì tó gbé àwọn kèfèrí máa wá àwọn excuses ni wọ́n máa ń wá ìwọ ò ní gbá o bẹ̀ wọ́n máa wá àwọn ọ̀rọ̀ kan tán fẹ́ máa sọ wọ́n ní kí ló dé tí wọn ò lè sọ kùránì kalẹ̀. wọ́n ní kí ló dé tí ọlọ́run ò lè sọ kùránì kalẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo tẹ́bí àwọn ìwé tó ṣáájú lọ ṣe bẹ́ẹ̀ kan ṣoṣo ni wọ́n máa ń gbé fáwọn èèyàn ìwé Musa ọlọ́gàn nìkan wá síbi orí òkè ọlọ́sìn gbélé lọ́wọ́ ìwé Isa ọlọ́gàn fúnlẹ̀ kan náà ni kẹ́gbọ́n lọ́ọ́ bá sọ̀kalẹ̀ díẹ̀díẹ̀ pé ìwé kùránì náà ó yẹ kó jẹ́ wípé ọlọ́run ọba yóò ṣe kí ni o ọlọ́run ọba ó sọ̀kalẹ̀ ní ẹ̀ẹ̀kan náà gbì so wọ́n ní wọ́n ní ara nǹkan táwọn tán jẹ́ àwọn kèfèrí mọ́kà àwọn tán jẹ́ àwọn yẹ̀wúdí tí wọ́n sọ nìyí ìpè ìwé táwọn ẹ̀ẹ̀kan náà ni wọ́n sọ̀kalẹ̀ ọlọ́ba wa ń ṣàlàyé pé lóbi jẹ́ pé ọlọ́ba máa ń lo nazala fún kùránì ó ṣàlàyé bóun ọlọ́run ọba ti sọ kùránì kalẹ̀ ní pé kí ló dùn ọlọ́run ọba òun fi sọ kùránì ọlọ́run ṣàlàyé inú náà yí ó ní nǹkan dàbí àdáǹkà lọ lọ́wọ́lọ́wọ́ yìí ọlọ́run sọ pé kí ló sọ kùránì o nínú ọlọ́run ní pé ká ṣe bẹ́ẹ̀ ni ọlọ́run ní pé ọkàn abẹ́ kí ọkàn rẹ kó stable pẹ̀lú sísọ kùránì kalẹ̀ so afẹ́ kó jẹ́ pé díẹ̀ díẹ̀ díẹ̀ tó pé kùránì tóbi ó jogbo àwọn ewé kú lọ tó bá bá ń dára gbé sórí àpáta àpáta yẹn ó là ní so dábàá ní ká máa gbé ká gbé fún àrẹ́bí rẹ̀ kan ara rẹ̀ ó lè gbé ṣùgbọ́n afẹ́ kó máa ṣẹlẹ̀ tó bí afẹ́ kó jẹ́ pé tí kùránì bá ń sọ kalẹ̀ fáànà bíi àìmọye ìnira ní máa ṣẹlẹ̀ sóṣù ọlọ́wọ́n bá pẹ̀lú àwọn kàdá ṣàlàyé sẹ́yìn pẹ̀lú àwọn oríṣiríṣi ọ̀nà tó máa mú wáàyí wá tẹ́ pé yóò máa lágbára gan-an so èyí tó rọrùn bẹ́ẹ̀ ó máa wá díẹ̀ díẹ̀ ni àwọn tó le jù ló máa sábà wá jù so ọlọ́ba ní pété pé nínú sábì tàbí fún àdàkà kí ọkàn rẹ ó lè bá àdógbẹ kó lè bá àlérí gbé torí pé kùránì yìí ìwọ nìyí àwọn tó ṣáájú lọ àwọn lè kọ nǹkan lẹ̀lẹ̀ á gbé fún wọn ìwé tí Musa gbàdá ní akọ fún ni pẹ̀lú òun nísìnyí ò lè ka ò lè kọ́ so àfẹ́mọ̀ fún wọn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ìmú yẹn ó rọ̀ lọ́rùn so ọkàn rẹ ó lè gbé so díẹ̀ díẹ̀ tó máa ń ṣe ó lè máa ṣàlàyé fáwọn ènìyàn ọlọ́ba sọ bẹ́ẹ̀ níbi bíi tẹ̀wọ́n nínú nínú ẹ̀ eh, mi ọlọ́wọ́ bá ní pé àwọn èèyàn inú sọ́tù inú sọ́tù ìsẹ̀rọ̀ àyà one sixteen ọlọ́run ní wa Qur'anan faraqnahu. ọlọ́run ní kùránì yẹn o ọlọ́run ní àṣẹ ní gàdẹ́gbẹ́ à ń sọ̀kalẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ọlọ́run ní pé kí ni o nítorí pé kí ni o kí wà nábì ò lè máa kà fáwọn èèyàn náà aláàmùsìn kó lè bá a pẹ́ ọ̀rẹ́ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ la mọ sọ àyà kalẹ̀ fáwọn èèyàn tá a bá ní ká gbé òfin wa òfin yóò ti tóbi jù àwọn tó ṣáájú lọ ìjọba bá jò lófin fún wọn ó kéré gan òfin àwọn tó ṣáájú lọ ò pọ̀ lọ títí tó òfin àwọn tá a jẹ́ mùsùlùmí ká tó kírun ká tó gbàwẹ̀ ká tó ṣe àwọn oríṣiríṣi nǹkan tó wà ní ẹ̀sìn Islam tó jẹ́ àwọn ṣàráyù dín tí ẹ lè rí tẹ bá sọ̀rọ̀ ogún nìsín ẹ lè bá lọ́dọ̀ nínú ìwé àwọn tẹ́ bá ti ṣe mùsùlùmí ẹ lè bá yẹn bá ní pé wọ́n fẹ́ pín ogún wọn pín ogún bẹ́ẹ̀ kò ṣeé ṣe ẹ fẹ́ yára yín lówó bẹ́ẹ̀ lọ́ọ́ ti yára yín lówó ẹ lè bá nínú ìwé wọn láéláé so tí obìnrin kan bá tó bá kú bóun ni ó ti sopó ẹ lè bá ń bẹ ní ọ̀rọ̀ ẹ̀dín tọkọ ẹ̀tọ́ tọkùnrin kan bá kú tí àwọn ẹ̀fẹ́ sopó ni ó ti sopó ẹ lè bá ń bẹ gbogbo àwọn kan tó jẹ́ àwọn òfin ẹ̀sìn padà yẹn yẹn wọ àwọn tó jẹ́ àwọn òfin ẹ̀sìn so ẹ ẹ lè bá gbogbo àwọn tó jẹ́ àwọn òfin ẹ̀sìn gbogbo àwọn tó gbẹ̀rẹ̀ bí dẹ́rẹ̀ ẹ ẹ lè jẹ́ kí ni ẹ ẹ lè bá nínú àwọn ìwé tó ṣáájú lọ ìwé inú Islam lẹ́ẹ̀tì bá torí pé ìwé tó jẹ́ pé ó kó gbogbo òfin sínú ni lẹ́yìn tó àwọn abẹ́tí ká máa lo òfin àwọn kan ò lè jáde pé àwọn náà fẹ́ máa lo òfin tiwa òfin wọn náà fẹ́ lò àwọn náà fẹ́ lo òfin inú Islam á sọ pé òfin tí Kùránì sọ̀rọ̀ ń parẹ́ tí àdínsìn náà yegi ni àwọn yẹn ò ní òfin kankan tí wọ́n fẹ́ lò pé Islam nídìí pé ẹni wọ́n fẹ́ tẹ́lẹ̀ wọ́n fẹ́ ṣe òfin àwọn náà fẹ́ ṣòfin fún wa mú wa ní díẹ̀ díẹ̀ torí pé ọdún bá ti dá wọn ọmọ èèyàn mọ̀ pé tó bá ní kó o yẹn kalẹ̀ lẹ́ẹ̀kan náà tó ṣe lè kalẹ̀ wá ní ah òfin bíi fifty ah ó ti gbọ́jú ṣùgbọ́n Ọlọ́run máa ń ṣe díẹ̀ díẹ̀ tó bá wọn fẹ́ sọ nǹkan mìíràn kalẹ̀ gan bí wọ́n fẹ́ pọtí rẹ ni Ọlọ́run bó tún sọ kalẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ sọlọ́run bá ṣe bẹ́ẹ̀ tó kó ti mọ àwọn èèyàn tó Ọlọ́run bá آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل sọlọ́wọ́n ọba tún ló nẹ́zàlà ní pẹ̀lú àyà tí wọ́n kà fún wa yìí nù sọ́tún nìsà wọ́n tún kà fún wa pé ọlọ́wọ́n ọba ń sọ ó ló nẹ́zàlà fún Kùránì ó dẹ̀ ló ẹ̀ńzàlà fáwọn òwe tó ṣáájú ẹ̀ náà tó gbé ọlọ́run bá sọ kùránì kí ni o ọlọ́run bá lò ọlọ́run sọ kùránì ní díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó yẹ kí tá a bá ń ka kùránì lọ tá a bá ti ń rí nẹ́zàlà nẹ́zàlà á rí i pé kùránì bá mọ́ sàfihàn sí tá a bá ń sàfihàn sí àwọn èlò sáájú lo anzala ni ọlọ́run bá mọ́ lo anzala náà fún kùránì lẹ́ẹ̀kọ̀ọ̀kan so yóò lò fún lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n nẹ́zàlà yẹn kurani nìkan ọlọ́run bá specify yẹn fún so láti mọ̀ yìí pé ọlọ́run bá sọ kùránì ní kí ni o ní díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ so náà ni àyà tó yẹ pé ó wà ń bí tẹ́gbẹ́ ọlọ́run bá so ìtàn kàfá ní sinike wàlìkìtà abilẹ̀dí náà zala aláàrọ̀ súlì yìí ìwé tó yẹ pé ọlọ́run ọba sọ̀kalẹ̀ fún òjíṣẹ́ rẹ̀ wàlìkìtà abilẹ̀dí anzala min kọ́bùlù àti ìwé tó yẹ ọba sọ̀kalẹ̀ fáwọn tó yẹ kó ti ṣáájú lọ ọlọ́run bá lọ anzala fáwọn tó ti ṣáájú lọ ó yẹ lọ́nà zala fún tó yẹ kó sọ̀kalẹ̀ fún òjíṣẹ́ rẹ̀ tuwanu sọ́dún nìṣẹ́ àyà so ọlọ́run ọlọ́run fẹ́ ọlọ́run á lo nazala náà níbi ọlọ́run ní pé tabarakalladhi nazala lil furqana ala abdi ọlọ́run ọba lọ́ba tó ṣe wípé òun ló sọ àlìfurqana kúránì àwọn fún wa pé súrà iná ń pè ní súrà tó furqan tó pé ọlọ́run ọba dárúkọ furqan lẹ́ẹ̀mẹ́ta ní súrà yìí lómi jẹ́ súrà tó furqan kí ló lè jẹ́ furqan ni pé nǹkan tó ń sòǹpinya láàrin irọ́ àtòdodo ní pé ní so ìkan náà ó kọ kùránì ní Furqan so ọlọ́wọ́n ní ọlọ́wọ́n á lo Furqan fún Qur'an ọba tó ṣe pé òun ló sọ àlìfurqan tí ń ṣe kùránì tí máa ń sòǹfìyà láàrin rọ àtòdodo ọlọ́run ọba ló sọ kalẹ̀ aláàbùdì ọlọ́run ọba sọ kalẹ̀ pẹ̀lú ẹ̀ wọ́n ní ọlọ́run ọba máa ń lo gbólóhùn ẹrú fòjìṣẹ́ ọlọ́run ọba fi ashrafil ahwal ibi tó bá lágbára jù tó ga jù lọ́wọ́ màtí máa lò fún wọn lọ́wọ́ màtí máa lò ẹrú fún ànàbí sàlám tọ́lọ́ bá fẹ́ tọ́lọ́ fún ànàbí ni ẹrú bì kan nǹkan lọ́wọ́ bá ṣe fún ànàbí nǹkan lọ́wọ́ bá gbé fún ẹ ó máa ń tóbi gan ni dáadọ́wọ́ bá ṣe fún ànàbí yẹn ó máa lágbára ju gbogbo tọ́lọ́ bá ṣe fún gbogbo àwọn tó jẹ́ àwọn ànàbí ọlọ́mọdé ṣáájú lọ ó máa lágbára ń bẹ̀ ni sọlọ́wọ́ bá lo abdu fún òjíṣẹ́ rẹ̀ ọlọ́wọ́ bá lo nusratu isra ọlọ́run ní subhanahu lè. ọlọ́run ní mímọ́ ẹni ṣe pé òun ló mú ẹrú rẹ̀ rìnrìn lóru sọlọ́run ọba ló mẹ́ ọlọ́run bá ní kálẹ̀ bí ó ṣe Isra wal Miraj ànábì rìn láti ọlọ́run ní kíkálẹ̀ bí ogun ẹ̀sìn àlùbùrọ̀ pẹ̀lú pẹ̀lú ìtọ́sọ́nà Jibril láti Maka títí dé Beti Makdas wọ́n tún wá mú ìṣọ́lọ́run ọba lọ sí sánmà sọ́lọ́run bá tún lọ lọ́dún padà wálé láàrin kẹdẹ́pẹ́ yẹn kan mọ́ láàrin òru lásán lọ́nà bá ní gbogbo ilé ìṣẹ̀lẹ̀ pàtàyàn tẹ́gbọ́n lọ́wọ́ bò dẹ̀ ní kílẹ̀ ìṣẹ̀lẹ̀ sáwọn tó ń jẹ́ àwọn tí ń jẹ́ àwọn ànábì ọlọ́mọ tó ṣáájú lọ ọlọ́mọ àwọn sọ bẹ́ẹ̀ abudu ọlọ́mọ pọ̀lọ́ ànábì sàlám bẹ́ẹ̀ so kárí bá àmọ́ títóbi ọlọ́mọ bá wọn ní sùnwálẹ̀ di asọ́rọ́ bí abdi ilẹ̀ ilá so ìdánábì ti dìnnà o ti ń jọ́sìn fọlọ́mọ bá tó jẹ́ ààyè tó yẹ kó tóbi ọlọ́run ní pé wàá náwó lámà kọ́ ọ́ máa abidùn lọ́ọ̀ì yẹ̀dì wúhù káàdù yakununa àlẹ́yìn níbàdà ọlọ́run gbàdá bíi abdulmẹ̀ nígbà tẹ́rù ọlọ́run ọba tó dìde ńlẹ̀ẹ́lẹ̀ tí ń pe ọlọ́run ọba àwọn àlìjẹ̀nu fẹ́ẹ́ lè wúra wọ́n fẹ́ẹ́ lè wúra wọn lórí báyìí sọlá ọba nígbà kejì tọ́lọ́run ṣe fáwọn nàbí tí yóò ṣe fáwọn yòókù ni pé ọlọ́run bá nàbí sí gbogbo àwọn àlìjẹ̀nu ó sì wáá ṣe dáwà fún gbogbo àwọn àlìjẹ̀nu pátá yẹn àwọn àlìjẹ̀nu wọn ń gbọ́rọ̀ ànábìsí tọ́lọ́wọ́ bò rẹ̀ lẹ́yìn fún ẹ̀kan náà àwọn ànábì ọlọ́ba tó ṣáájú lọ ọlọ́ba pe ànábì rẹ̀ ní kí ni abdi so ní ọlọ́ba pe ànábì ní abdu ibi lọ́ba ti pè ní abdu wípé kùránì nǹkan tó tóbi ni lọ́wọ́ wípé ní nazala al-furqana ala abdi kálíbà mọ̀ pé ọlọ́run bá gbé kùránì tí ó gbé wúrẹ̀ fẹ́ni kan ni ọlọ́run ṣe kí ni ó gbé fún ẹrú rẹ̀ so ló fi jẹ́ pé ó kọ́ tó dáa jù láyé náà ni abdullah kẹ́bí sọ àdìsọ sí ọlọ́run sọ bẹ́ẹ̀ pé kò sí ó kọ́ tó dáa tó so khairul asma ó kọ́ tó lóore jù láyé ni kí ni ó jẹ́ abdullah pẹ̀lú wàhálà ń jẹ́ abdullah ṣùgbọ́n kan tó dáa jù tọ́ ẹ pé olóore jù náà ni kéèyàn jẹ́ abdullah so olè sọ́mọ́mà ni òun ló dáa jù lẹ́yìn náà ni kéèyàn jẹ́ abdulrahman kéèyàn bá ti jẹ́ abdulrahman kó jẹ́ abdulrahman so ó kọ́ ló dáa jù ni gbogbo kọ́ yòókù ó tẹ̀lé lẹ́yìn ni so kọ́lọ́n kó sànà nìkọ̀kan wa kó jẹ́ nìkọ̀kan ló lè ní sọmọ wa ní abdullah so ní kókọ́ ló bá ṣe jáde la fẹ́ máa ń sọmọ wa so <laughs> so kọ́lọ́n kó sànà wa. sọlá. ọlọ́run bá ní àwa la sọ kùránì kalẹ̀ àwa la kalẹ̀ fún ẹrú wa níyẹ̀kúnà lílẹ̀ alàmì nànàbìrọ̀ ọlọ́run ọba ń jẹ́ kó yẹ wa yí pé ọlọ́run ọba fẹ́ kó jẹ́ pé kánàbí ò lè bá a jẹ́ olùkìlọ̀ fún gbogbo ẹ̀dá pátá àwọn náà ní ẹ̀dá náà ọ̀nà ni aljinn wal ins ọmọ ènìyàn àtàlìjànù. òun náà lòṣìṣẹ́ ọlọ́run ọba jẹ́ ẹ̀dọ́ ọlọ́run bá ní kó wá kìlọ̀ fún gbogbo aṣọ fún alánà náà nígbà tá a túmọ̀ ayá ìdílẹ̀ pé gbogbo àwọn ànábì ọlọ́run tó ṣáájú lọ ọlọ́run ọba ń rán wọn sí àwọn èèyàn kan ni àwọn specific people kan ọlọ́run ọba máa rán wọn sí àwọn èèyàn kan ẹ jíṣẹ́ fún wọn ṣùgbọ́n òṣìṣẹ́ ọlọ́run ọba ọlọ́run sí gbogbo ayé pátá ni so àlẹ́ àlàmì ẹ̀ túmọ̀ sí gbogbo ayé àyà oúnjẹ rí ẹ pé òṣìṣẹ́ ọlọ́run ọba yìí gbogbo ayé pátá yẹ́nyẹ́ ni ọlọ́run sọ nu ayàkà pé kúlì yá ayọ̀ nas sọ pé ẹ̀yin ènìyàn ìní rasulullah ilaykum jami'an sọ pé èmi jẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba sí gbogbo yín lápapọ̀ ọlọ́run sọ bẹ́ẹ̀ nu ayà mi sọ ló fi jẹ́ pé gbogbo apátá yẹn lọ́run ọba ṣe kí ni ò anisa salam ló jẹ́ kí ni sọ́tò rahman òṣìṣọ́lọ́ bá ń bá fábí ayé àlà ìrọ̀bíkùmá tó kà dé bá wọn ni àwọn tó lọ́n ṣiṣọ́ bá ń bá wíbẹ̀ ni èèyàn àtàlìjànù lọ́lọ́ba ni kó máa sọ fún pé èwo nínú àwọn ẹ̀dẹ̀kun ọlọ́run ọba lè fẹ́ pè nírọ́ so kọ́lá òṣìṣọ́ bá ń bá àwọn èèyàn kiri ìbàdàn ń káyà ìfẹ́ àwọn àlìjànù kọ́lá àwọn àlìjànù gan wọ́n tún gbọ́ yíyí ẹ̀yìn ẹ̀yìn gan so òṣìṣọ́ bá tún sàlàyé bẹ́ẹ̀ fún àwọn tó so olóbi jẹ́ pé lára nǹkan lọ́ba máa fòṣìṣọ́ ọlọ́run ọba tí yóò fún àwọn lọ lára ah, àwọn kan tó sọ́nà bá ní wọ́n fún mi láwọn nǹkan márùn-ún kan tí wọ́n ò fún àwọn tó ṣáájú lọ sọ́nà bá wá kà nínú rẹ̀ àti kàwé náà fún wa náà rí so ló fi jẹ́ pé Islam lára ẹ̀ ni pé gbogbo bí tá a bá dé ibẹ̀ ní mọ́sálásí nínú Islam bẹ̀rẹ̀ àwọn tó ṣáájú lọ tí wọ́n bá dé ibi tí wọ́n fi sọ pé àwọn pè níbi ilé ìjọsìn wọn ilé ìjọsìn fọlọ́wọn sọ́ra ẹ̀ níyẹn ọlọ́run bá fún ìṣọ́ ọlọ́run bá àwọn tó ṣáájú ọdún máa kó nǹkan ogun báyìí nǹkan ogun tí wọ́n bá kó iná gbọ́dọ̀ wà tí ó wà jẹ́ nǹkan tó pé wà jẹ́ nǹkan ogun yẹn tí ò bá ti wá báyìí tí ò bá ti wá ẹnìkan lè pín nǹkan ogun yẹn iná ọbí pé nǹkan ogun yẹn ti ní àdínkù nìyẹn ẹnìkan ti jí nǹkan bẹ́ẹ̀ nìyẹn so wọ́n gbọ́dọ̀ kó ogun ẹ̀ pé kí ni ó tó wá láti sẹ́mọ̀ kó tó wá jẹ làwọn mùsùlùmí ọlọ́run yà máa pín nǹkan ogun ọlọ́ba ọlọ́ba sọ́dọ̀rùn fún wa so àwọn mùsùlùmí tá a bá fẹ́ gbógun ti kèfèrí làwọn ọlọ́ba fún àlẹ́bíṣà sálàm nìyẹn tí a bá gbógun ti kèfèrí báyìí ẹ̀rọ máa bà wọ́n ni tó bá di kóṣù kan tó bá di wọ́n gbà àwọn mùsùlùmí fẹ́ máa bá ọlọ́run ẹ ọlọ́run ọba ó ju ìbẹ̀rù àwọn mùsùlùmí ọlọ́run ọba jù sí ọkàn àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ọlọ́run ọba jù bẹ̀rù wọn síbẹ̀ tọ́lọ́run ọba ṣe fún òjíṣẹ́ nù tọ́lọ́run ọba ṣe fún òjíṣẹ́ ọlọ́run ọba àwọn gbogbo àwọn òjíṣẹ́ tó ṣáájú lọ pátá yányán òun náà lọ jẹ́ pé àwọn èèyàn kánà nàbí yúbọ àṣìlà kọ́ ọ̀sọ̀tàn wà nàbí ọlọ́run ọba tó ṣáájú lọ wọ́n gbòdì lọ sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ nìkan wà bù ìsìn ìlànà ṣe àmà èmi náà wáyé òṣìṣẹ́ ọlọ́run ọba gbogbo ayé pátá yẹn òun náà ní kí ni o ọlọ́run lọ́rọ́ bá rán òṣìṣẹ́ ọlọ́run ọba sí so lára ọjọ́ ọlọ́run ọba ṣe fún òṣìṣẹ́ ọlọ́run ọba lélẹ̀ ó wà ní adisi muslim pẹ̀lú istu ilal ahmed wal aswad ọlọ́run ọba rán mi ń ṣẹ́ sí àwọn èèyàn funfun àtàwọn èèyàn dúdú káwọn bí ah, ànábì ọlọ́run ṣe bí iná àwọn alábára ọlọ́run bá ti yọ alábára nìkan lọ́lọ́kọ́ ọlọ́run bó ran sí iná àdìsí ló fi dì múlẹ̀ nínú muslim wípé tó ẹ pé jábìrì bùnú abdullahi náà ló gbà wá ẹni tó jẹ́ ní tí kọ́lọ̀ náà bá rí kó ní lórílẹ̀ ayé yìí o so ó wà láàrin funfun àti dúdú náà ni so ọlọ́run bá ní pé òṣìṣẹ́ ọlọ́run bá ní pé gbogbo ọlọ́run bá rán mi sí so ó tún wá rán sí àwọn àlìjànú so ọlọ́run bá rán kí ló ní ọlọ́run ní kó wá jẹ́ ọlọ́run ní kó wá ṣe ìdáàrú so lìyẹ̀kúnà lílẹ̀ alamina. lájọ́ ló kó ṣe ọlọ́run ọba ó lè bá àwa jẹ́ olùkìlọ̀ fún gbogbo àwọn ẹ̀dá òun náà ọlọ́run bá fi rán òjíṣẹ́ náà náà. alẹ́ له ملك السماوات والأرض ọlọ́run bá wá fẹ́ ṣàlàyé ara rẹ̀ ọlọ́run bá ti sàbítí pé òun ní ẹni pé òun lòun sọ kùránì kalẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn lè máa ń gbà wọ́n lè máa ní gbàgbọ́ yí pé ọlọ́run ọba tó sọ kùránì kalẹ̀ fáànà bí wọ́n lè máa wọ pé ẹlòmíì tún ní jàre ìyẹn ọlọ́run bá sọ pé ẹ jẹ́ kí n ṣàlàyé ara mi fún yín kẹ́lẹ́ bá a dá èmi ọlọ́run ọba kẹ́lẹ́ bá a dá mi mọ̀ dáadáa sọlọ́ bá wá fẹ́ ṣàlàyé ara rẹ̀ sọlọ́ bá fẹ́ mú àwọn ìròyìn mẹ́rin wá tẹ́gbọ́lọ́ bá fẹ́ fi ṣàlàyé ara rẹ̀ so ìròyìn alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ nílà alẹ́ nílà múlíkù sàmẹ́wàátì wà àrùn rẹ̀ alákọ̀ọ́kọ́ bá kọ́ mú wá nìyẹn pé ẹ wo sánmà ẹ wo lẹ́lẹ̀ ẹni tí ń darí ẹ̀ ní ọlọ́run ọba ni so ọlọ́run bá ń ṣàlàyé fún wa wípé ká lè bá a mọ̀ wípé sánmà àti lẹ́lẹ̀ ọlọ́run bá ń sọ fún àyàn pé ọlọ́run ọba lọ́ba ti ń darí ẹ̀ ọlọ́run bá ń bá àwọn kan wà dẹ́ pé àwọn sọ pé kò sí ti ń jẹ́ ọlọ́run àwọn sọ pé kò sí ti ń jẹ́ ọlọ́run ọlọ́run bá ń bá wí bẹ́ẹ̀ hùn ọlọ́run bá ní àwọn ọlọ́run bá fi ọ̀rọ̀ eléyìí bá wọn wí dídarí sánmà kì í ṣe nature ló ń darí sánmà àti lẹ́lẹ̀ pé ó kàn wá jẹ́ normal thing pé normal thing ni pé ilẹ̀lẹ̀ òun kàn jáde lójúmọ́ òrùn wọlé padà òṣùpá ń jáde òṣùpá ń wọlé padà kí sinimá ti ọlọ́ni gbogbo dídarí yẹn ọlọ́ni òrùn darí ẹ̀ gbogbo tí ń ṣẹlẹ̀ ńlẹ́lẹ̀ pàtàkì yẹn ọlọ́ni ẹ̀ ti ń darí ẹ̀ ló sọ kúránì kalẹ̀ so ìròyìn alákọ̀ọ́ máa kọ́ fi ṣàlàyé rẹ̀ pé múlíkù samawati wal ardi yẹn pé ìkápá sánmà àti lẹ́lẹ̀ ìdarí sánmà àti lẹ́lẹ̀ kò sí lọ́wọ́ ẹnì kankan ló fi jẹ́ pé tí ó jò bá bẹ̀rẹ̀ sí rọ̀ ní ìsìn tó bá pọ̀ tààrà kò bọ̀ wọ́n mọ̀ pépè ọlọ́run ọmọ pépè náà tó jò tàbí lọ́wọ́ gbẹ nìkan pé yóò wà ní nature ni oníkójú ọmọdà yóò wà gbé nature ni oníkójú ọmọdà òun gbọ́dọ̀ pé ìwọ ọlọ́run ṣàánú wa òjò yìí ti ní ọ̀la ti jẹ̀fà ọ̀pọ̀ ti dà tó kálukú ọ̀rọ̀ ẹ̀bẹ̀ lọ́hùn láti mọ̀ pé ọlọ́run ọba ló ní ọlá asánmà tílẹ̀ bá yú rí kan àwọn yóò pariwo tílẹ̀ bá dókè tó dáhùn yẹn já ọlọ́run lẹ́lẹ̀ àwọn tó súnmọ́ ẹ̀rọ ọmọ bà wọn ẹni bá gbọ́ngàn ẹ̀rọ ọmọ bà pé ah ìdẹ́lẹ̀ ń tẹ́ náà ló nìkan tó àwọn kan tó rí mẹ́ ìwọ ọlọ́run mọ́mọ́ já àwọn ọmọ rí o. o oh, ose oh, ose oh, ose ṣe o ṣe o ṣe o ṣe o ṣe sọ pé ẹnìkan ló fọ́ ló ní ọlá sánmà ti nature ló ń orí kọ lọ fún wa pé ọlọ́run ọba àwọn tó yọ pé kò sí ti ń ọlọ́run àwọn ọlọ́ba kọ́ mú ìròyìn alákọ̀ọ́kọ́ yìí àwọn tí wọ́n kò sí ti ń ọlọ́run tí wọ́n gbà yìí pé nature ló ń darí gbogbo ilé ayé ọlọ́run bá fi eléyìí orúkọ fi dá ọ̀rọ̀ padà sí wọn pé ọlọ́run ló ní làwù múlíkù sàmà wà á ti wà áàdì ọlọ́run ọba yìí òun ló ní gbogbo tí ń jẹ́ gbogbo ọláàánú sẹ́mẹ̀ padà yẹn gbogbo ìkápá sẹ́mẹ̀ àtẹ́lẹ̀ ọlọ́run ọba lónìí ọlọ́run bá kọ́ sàlàyé lẹ́yìn ìròyìn ẹlẹ́ẹ̀kejì. wàlámù yàtọ̀ ìwàlàdàn ọlọ́run ní wà lámúyá tẹ́kìtì wà ládàá ọlọ́run bá wá dọ́rọ̀ padà sí àwọn yẹ̀wúdí àwọn jù wọ́n na sọ́ọ́rọ́ àtàwọn tó ń jẹ́ àwọn ẹ̀sọ́rọ́ àtàwọn kristian ọlọ́run ní wà lámúyá tẹ́kìtì wà ládàá ọlọ́run dá ń sọ ọba tí ò bímọ ni ọlọ́run bò lọ́mọ sọ ọlọ́run máa ń sàlàyé fún wọn pé òun ò ní ọmọ ẹ má sàfitì ọmọ sóhun ọlọ́run ọba sọ ti ń sàlàyé fún yìí lára àròrí táwọn tó ń jẹ́ àwọn kèfèrí ti ní ni pé àwọn kan ti ń sọ pé ọlọ́run ọba bímọ ọlọ́run ọ̀rọ̀ ni ọlọ́run bá ọlọ́run tó wá ṣe ọlọ́run wá ṣe ìtọ́lù ìròrí yẹn pé ẹ má nírú rí báwọn ọlọ́run wà lámìyẹ tẹ́kìsì wà ládàá ọlọ́run bá wù bí ọmọ ọlọ́run bá wù ọmọ kankan tó fẹ́ bí kò níyàwó débi dé yóò bímọ so mariam kì í sí àwọn ọlọ́run débi dé gbogbo àwọn ẹ̀kọ́ olówó abidjan so ọlọ́run bá wù sí bẹ́ẹ̀ rárá ìkànnà àwọn ẹ̀mí tọ́lọ́run bá ní lọ́dọ̀ ní kọ́lọ́run bá ní kí wọ́n lọ fẹ́ sí ìyá ńlá kí wọ́n lọ fẹ́ sí mariam ìkànnà àwọn ẹ̀mí ọlọ́run bá náà ní ọlọ́run bá kàn bẹ́ẹ̀ mú ala kulli shay'in qadir pé òun lágbára láti dá gbogbo nǹkan oríṣiríṣi lọ́lọ́ba máa ń ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan sọlọ́ba bá dá ádámà ádámà ni ẹ̀rẹ́ ṣàfihàn ẹ̀ síbi kankan pé ibi kan láti fa ádámà yọ ọlọ́kan nìkan ọmọ ìyèpẹ̀lẹ́ ọlọ́ba ṣẹ̀ nìkan máa mí ló jẹ́ pé dáhà fẹ́ pè yàn kankan ní ẹnìkan tó pé ó ṣe pàtàkì ju ádámà kan ṣe pàtàkì ju isa lọ tẹgbẹ́ ádámà ní nísìnyí ọlọ́run ọba gẹ́gẹ́ fún ara ọlọ́run ní kọ̀lọ́tù gbìyànjẹ́ yí ọlọ́run ni mo dapẹ̀ lọ́wọ́ méjèèjì ọlọ́run ọba dábẹ̀ ọlọ́run ọba dẹni ọlọ́run ló ní kí ẹ̀mí ò bọ́ sára ẹ̀ ọlọ́run ọlọ́run rẹ kò sí bàbá fún kò sí màmá fún kò dẹ́nì kankan ọlọ́run nìkan náà lè ẹ̀sìn so ohun gangan ọlọ́run ní pé kìtì ẹ̀ gangan ó jẹ́ ìsìngìrọ́ọ̀bù ìjẹ́ ìmọ̀ ó wà lára ádámà ju ìjẹ́ ìmọ̀ tó wà lára jésù lọ ìjẹ́ ìmọ̀ lára ádámà kò ní bàbá kò kankan so ọlọ́run á ní pé ọlọ́mọ ayé bẹ́ẹ̀ fún àwa o kẹ́kẹ́ àwọn àtàbí dùgbẹ́ ara ádámà ni wọ́n ti yọ àwa o jáde ọlọ́mọ sọ bẹ́ẹ̀ ayọ́ láti bí egun gbáyà rẹ̀ sọlọ́mọ adéwà gbé ẹ̀yin yẹn ẹ̀yin ẹ̀ mọ̀ látara ọkùnrin àtàrà obìnrin àti àti àwa o wá jọ ń súnmọ́ra wọn wá ń bímọ àwọn táwọn náà bí súnmọ́ra wọn ń bímọ

ولم يكن له شريك في الملك ọlọ́run ọba wa fẹ́ bà ìròrí àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ọlọ́run fẹ́ bà ìròrí tí wọ́n jẹ́ àwọn mùṣírikùn náà àwọn ṣẹbọ àwọn gbà pé ọlọ́run ọba exist tàwíìdì olùbùbí àbẹ lọ́dọ̀ wọn pé ọlọ́run ọba exist ṣùgbọ́n wọ́n pé ọlọ́run ọba ọlọ́run ọba ìṣẹ̀lẹ̀ yẹn kan ìṣàlẹ̀ gba nǹkan lọ́wọ́ rẹ̀ báwọn tí ọkàn àṣẹpọ̀ lè ọmọ so àwọn gbé àwọn kan wà dé pé àwọn pé àwọn irú ìròrí báyẹn náà ló wà fọ́pọ̀lọpọ̀ wa lórílẹ̀ ayé lónìí so ó ti wà nínú ọ̀pọ̀lọpọ̀ wa lórílẹ̀ ayé lónìí pé àwọn èèyàn kan ni wọ́n súnmọ́ lọ́hùn tí àwọn èèyàn ọba ti bá wa ṣàdúrà àti ilé ìgbà pàdúrà wa gbà rárá àwọn náà lẹ́tọ̀ọ́ àti bẹ́ẹ̀ lọ́wọ́ ọba fún ara wa so yàtọ̀ sábẹ́ àtàwọn èèyàn gan táwọn èèyàn kan bá tún ṣe fún wa náà alẹ́tọ̀ọ́ àti bẹ́ẹ̀ fún ara wa so à ń bẹ́ẹ̀ lọ́wọ́ fún ara wa àbí ni so kẹ́yìn gangan máa bẹ́ẹ̀ lọ́wọ́ fún ara rẹ̀ ọlọ́run bá mọ̀ pé ìwọ gangan ní títóbi níwájú èmi ọlọ́run kó bẹ́ẹ̀ lọ́wọ́ kọ́ lọ́wọ́ bó dẹ́ gbàdúrà rẹ̀ ọlọ́run bá mọ̀ kéèyàn ní so ó da nǹkan tó da náà ni pé kéèyàn jẹ ẹni tó ṣe pé fún ara rẹ yóò máa bẹ lọ́wọ́ bá ń gbogbo ìgbà àti pé ẹ sábà bá ṣàdúrà ló ń tọ́wá lówó lọ yóò kàn sábà kó fáwọn èèyàn kan ẹ sábà bá ṣàdúrà ẹ sábà bá ṣàdúrà nítorí wọn ṣe ń tiẹ̀ nu. ọ̀rọ̀ ni àwọn èèyàn tó àwọn èèyàn kan ti gbà àwọn kèfèrí náà gbà yìí pé ọlọ́run yìí tí wọ́n gbà gangan nìyẹn pé àwọn òòṣà láwọn sin wọn ní yuqarribuna ila Allah izulfa àtàkùn pé àwọn òòṣà yìí ni wọ́n máa ràn wá lọ́wọ́ láti lè súnmọ́ lọ́hùn wọ́n gbàgbọ́ ọlọ́run ọba ń bẹ ṣùgbọ́n wọ́n fẹ́ kó jẹ́ pé àwọn òòsà yẹn ni ó máa jẹ́ tó ṣe pé àwọn ó máa lò àwọn ó máa sìn wá àwọn náà àrọ́ máa gbà kan lọ́dọ̀dọ̀ ọlọ́run ìyẹn náà ṣe náà nìyẹn wọ́n sọ pé walam yakun lahu sharikun fil mulki ọlọ́run ni kò sí ṣẹ̀ríkù fọlọ́run ọba ẹni tí wọ́n jọ ń ṣe àpé àjọ ní nǹkan kò sí fọlọ́run kò sẹ́ni lọ́yọ́ gẹ́gẹ́ tí wọ́n sọ fọlọ́run pé tọ́jọ́ eh, tọ́jọ́ jẹ́ tọ́jọ́ ìbáyọ̀ jẹ́ partner. tọ́jọ́ ń ṣe bísínẹ́sì pọ̀ wọ́n ní ẹjọ́ máa ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ bá ń pe ètò ọ̀bẹ ṣe ẹ̀mọ́tì jáṣe báyìí aláàjì ẹ̀já ṣe lé ìbáyìí ẹ̀bàjá ṣe báyìí ọlọ́run bò nẹ́ni kankan bẹ́ẹ̀ kò lánàá bí ọlọ́run bá lórí bẹ́ẹ̀ kò sí màláíkà kan tó mọ sọ́fẹ́ fọlọ́run ọlọ́run bò kí pé jìbìrù kalẹ̀ pé ìwọ jìbìrù nǹkan tá a fẹ́ ṣe ìbò nìkan ti ṣe kọ́ ọmọ ìgbàmọ̀ràn lọ́wọ́ ẹ̀ ọmọ ẹ̀ ní má gbàmọ̀ràn ọlọ́run bẹ́ẹ̀ gbàmọ̀ràn àlẹ́ bí sọ́sọ́ ọlọ́run kọ́ má gbàmọ̀ràn kọ́ ọlọ́run bá ń gbàmọ̀ràn lọ́wọ́ àwọn màláíkà ọlọ́run bẹ ọlọ́run ọlọ́run bẹ gbàmọ̀ràn ní ọlọ́run bàbá bẹ dá ọdọ bẹ dá dámọ̀ ó ní ìní já ìlú ń fi àrùndì kàlífà tó sọ mi mo fẹ́ dá àlífà kan sórí ilẹ̀ lẹ̀ kò sọ fún pé ṣé kí n dá àlífà kan sórí ilẹ̀ lẹ̀ ọlọ́run bọ̀ lọ́wọ́ fún wa so kọ́ akẹ́ ẹgbà ń mọ̀ràn ọlọ́run bò kì í ṣe bẹ́ẹ̀ so ọlọ́run bá yí òun ló ṣe kí ni o lámìyẹ́kùn la òṣèré kò fèlè mọ́lẹ̀ kí kò sẹ́nìyàn kan tó wà fọlọ́run tí wọ́n jọ ń ṣíà nǹkan pé ká tó fún yàn lọ́mọ bó la ẹ lé ní ọlọ́gbà alọ́wọ́ ọlọ́run ọlọ́run kò sí bẹ́ẹ̀ òun nìkan ní fi kíni o ló ń ṣe gbogbo nǹkan kan yìí náà. ọlọ́run bá ìwà kọ́lákọ́ kú làṣẹ ìn fàkọ́ dẹ̀rọ ù tẹ̀kìdìrọ̀ ọlọ́run bá ní gbogbo nǹkan pátá yẹnyẹn ọlọ́run bá wa dá gbogbo nǹkan pátá yẹnyẹn lọ́lọ́run bá dá wọn kò sí dọ́lọ́run bá ọlọ́run ló dá gbogbo nǹkan tó gbé gbogbo nǹkan tẹ́ ẹ bá lẹ́nìkan dá nǹkan tá a fi sọ̀rọ̀ ẹni sẹ́nìkan ló ṣe oná dá nǹkan náà gbogbo tẹ́ ẹ bá lẹ́nìkan dá igbó tó ti rí màtíríà tó fi dá igbó fi dá kinní yẹn gangan ọlọ́dẹ ọkọ ẹ bá mọ̀ pé ẹnìkan bá lè dá nǹkan kan ẹnì kan lọ mú nǹkan míì tí èsì tọ́lọ́wọ́n bá dá ló fi dá. bẹ́ẹ̀ bá mú sẹ́ẹ̀lì kan tó lóun mú sẹ́ẹ̀lì yẹn tó lóun yí padà lónìí nǹkan kan tá ló ní sẹ́ẹ̀lì tó fi yí padà lónìí sẹ́ẹ̀lì kan. sọ wọ́n pé tó dá yẹn ọlọ́run gẹ̀gẹ́ ló ní ọlọ́run tó dá ẹni yẹn gẹ́gẹ́ òun ló ní gbogbo náà gbogbo ìtọ́ dá òun gẹ́gẹ́ ló lẹ́ni yẹn ìtọ́ tó dá náà lọ́nà ni wọn dábàá ní ká sàbìsì gbẹ́ nìkan ẹnìkan ló mú wá ẹnìkan ló ṣe kíníkan ọlọ́run ló ní tó pé làákàyè rẹ̀ gẹ́gẹ́ ọlọ́run tó tún fi síbẹ̀ pé ṣe nǹkan báyìí ṣe nǹkan báyìí ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ kó ní sọ́sẹ̀sì lórí ọlọ́run ló jẹ́ kó ní sọ́sẹ̀sì lórí ẹ̀ torí pé ọlọ́run máa ní ikúnmọ̀ tó fẹ́ fi ṣe tó ẹ̀ lóyún ọlọ́run kò ní bẹ́ẹ̀ tó ọlọ́run máa ní kọ́ọ̀lù lákọ̀ọ́kùnrin làṣẹ ọlọ́run ọba tó ṣe pé òun ló dá gbogbo nǹkan bọ́lá bá ti wá dá gbogbo nǹkan fàkọ́ dárò tẹ̀kùn dí ìrọ̀ kò wá dáhùn kí ni ẹ̀tàn kó wá ní wọ́n lágbára jù lọ ẹ̀nà kan lágbára jù lọ gbogbo abáyọ ti fún wa nígbà tá a lò láyé àdúrà ọ̀nà ẹ̀mọ màdúrà sí òsín bẹ́ẹ̀ so ó ti mọ̀ pé ìjọ tí ìjọ tí kìíní yóò bẹ ìjọ tí mọ̀jà mọ̀jà alẹ́ mọ̀jà ó de ìjọ kan ni ó jà tí ó sì yé méjì rẹ̀ gbogbo aláàlá sí nígbàgbọ́ bẹ́ẹ̀ so gbogbo wa la mọ̀ ìgbà tá a lò ti wà bẹ́ẹ̀ kọ́dọ̀rọ̀ kù làṣẹ ìtẹ̀kìdìrọ̀ àrísìkì iye tá a nà lé ayé ọlọ́ọ̀bá ti ká dàgbò ẹ̀ èyàn dààmú òbí ìgbèrè kínní kan kó gán kó mọ wàhálà kó mọ dààmú kò sọ bẹ́ẹ̀ kínní kan nínú kó ka gbogbo òwe ayé ìtàn bọ́ọ̀mù sẹ́nà kó lóun ti kínní kó lóun ti pòfẹ́sọ̀ kò ní kó mọ́ tó sí i sọ ọlọ́run ọba ti létò gbogbo nǹkan pátá yányá ẹlòmíràn ò ní ṣe nǹkan kan lọ títí ọlọ́run bó lè odò lówó láti bẹ̀ ẹlòmíràn ò dẹ̀ ṣe ṣe tọ́lọ́ba ti mú wa lórí àmì tí gbogbo adáwọ̀ alẹ́ rẹ̀ ti ní láì mọ̀ yọ ọ̀rọ̀ kọ́ dára kú làṣẹ ìtẹ̀kìdìrọ̀ gbogbo mẹ́rán ọba ti parí tán yẹ́nyẹ́ bí ó ti ṣẹlẹ̀ ìjọba bàbá nìkan ó ṣẹlẹ̀ ìjọba ni ó ṣẹlẹ̀ kò wá ní ní ìṣẹ́jú kan kò ní ní ìṣẹ́jú kan tọ́lọ́ba bá ti ṣètò gbogbo ẹ̀ ó ti parí ẹ̀ sínú kádàrà kọ́lọ́ tó dá wa kóró dán sọ̀kọ̀mùsínà alifa fifty thousand years kọ́nà ọmọ tó dá gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lọ́ba ti kára gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pàtà yẹn sí wa bá a ti lólé ayé wa bó bá ti jókòó yọ ọlọ́ba ti kára rẹ̀ bá a ti ṣe ní lónìí tó bá a ti lò ọlọ́ba ti kára rẹ̀ a lè ṣe kankan ká nígbà níta wá ṣe wá ṣẹ̀yìn ọlọ́run kò ṣeéṣe ọ̀nà fàkọ́ dárọ̀ kú lọ́ṣẹ́ ìtẹ̀kùdíyẹ̀rọ̀ sọ̀rọ̀ ọba sàlàyé fún wa pé òun lòun dẹ́dà bóyá ó ti dẹ̀ tó máa tògbèsè ayé ẹ̀ lọ ọlọ́ba lòun lòun ṣe òun lòún ṣe gbogbo ẹ̀ sọ ọlọ́run máa ń ròyìn wá láti lè fi ṣàlàyé ara rẹ̀ bóun ti tóbi tó káwá tí wàá mọ bọ́lọ́ba ti tóbi tó àmọ́ bí Kùránì tọ́lọ́run lọ́rùn sọ kalẹ̀ fáwọn ẹbí náà ṣe kí ni òbó ti tóbi tó tàbátà wọn bí Kùránì ti tóbi tó àmọ́ bó ṣiṣẹ́ ọlọ́run adọ́nà bá sọ Kùránì kalẹ̀ fún oore kí ni òbó ti tóbi tó sàwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta nǹkan tó yẹ pé ọlọ́run tóbi Kùránì náà tóbi ọlọ́wà ní kó jíṣẹ́ rẹ̀ náà jẹ́ kí ni o ẹni tí tóbi látara sábàbí bọ́lọ́mọ́ sí lórí ànábì gbẹ̀yìn so ọlọ́mọ sàlàyé eléyìí fún wa kálíbà mọ títóbi ọlọ́run bá náà. واتخذوا من دونه آلية لا يخلقون شيئا وهم يخلقون sọlọ́wọ́n bá wọ́n ń ṣàlàyé fún wa wípé àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí àwọn tí wọ́n àwọn ló wá wípé wọ́n lọ sí nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run bá ọlọ́run bá wọ́n fẹ́ ṣàlàyé fún wọn pé kò yẹ kí àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí kí wọ́n máa jẹ́ ní tó yẹ pé yóò lọ máa sin nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba ọlọ́run ọba tá a ṣàlàyé fún ẹ̀yin rẹ̀ kí wọ́n sìn torí bóun ló ní gbogbo ìdẹ́ẹ̀dá ọlọ́run máa fẹ́ ṣàlàyé ìdẹ́ẹ̀dá ipe kí wọ́n wo ìdẹ́ẹ̀dá ìjọ wà lọ́dọ̀ àwọn tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run ọba àwọn tí wọn lè dáyé ẹ̀fọn ọlọ́ba ni àwọn ilé wọn lè dáyé ẹ̀fọn ọlọ́ba wa fẹ́ ṣàlàyé àwọn nǹkan táwọn èèyàn ń pè lẹ́yìn ọlọ́run ọba nǹkan táwọn èèyàn yẹn ò ní tẹ́pọ́ ọlọ́run ọba nìkan ló ní táyà dẹ̀ tún pè wọ́n lọ́lọ́run ọlọ́run abẹ́ sàlàyé fún wa ọlọ́run ló wà takọ̀dù àwọn fún tẹ̀síìdì ni pé dọ̀míìrù ló wà níbi wáò yẹn ó yẹ kó lọ máa bá ẹnìkan àwọn kan níwájú tó kọ́lọ́n bá ti dáhùn kọ́ wọn síwájú ṣùgbọ́n gbọ́dọ̀ kọ́lọ́n bá ti sọ nípa àwọn mùṣírikùn wọ̀lámùyẹ̀kún làwọn ṣẹ̀ríkùn fèmùlẹ́kì ọlọ́run bá ti sọ pé ká mọ̀ so àgbọ́yé tá a ti gbọ́yé àwọn tó lọ́run bá ti dá ọ̀rọ̀ padà sí lẹ́nu wọn abẹ́nu àtọ́jà wọn ọ̀sẹ̀ bọ̀ ọlọ́run bá ti sọ̀rọ̀ kọ́líkù dídá gbogbo nǹkan pátá yanyan ọlọ́run wa fẹ́ sí àwọn òòsà táwọn náà ṣàfihàn sí pé làwọn fẹ́ máa jọ́sìn fún lẹ́yìn ọlọ́run wa ọlọ́run ni wà takọ̀dú àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀sẹ̀ bọ́ ọlọ́run ni wọ́n ti lọ mú wọ́n ti lọ yàn míndú ní àlè a àwọn ní pé ó ṣàlàwọ́n máa sìn lẹ́yìn ọlọ́run ọba tó pé àwọn ọ̀sẹ̀ bọ́ wọ́n àlè àní so gbogbo ọ̀sẹ̀ bọ́lọ́ ìdí kálukú wọn bá ń sin gbogbo ẹnájọ nígbà bọ́sí gbogbo nǹkan tó ń sìn so wọn ẹlẹ́yìn ẹni bá ń sin oògùn àtẹ́tí ń sin nǹkan kan náà ni ó ń san góò ní bú ológun ológun ò ní bú sẹ́fẹ̀ ní ń sin ọya kò ní búra wọn nǹkan kan náà wọn mọ̀ pé nǹkan kan làwọn jọ ń sìn ọ̀sẹ̀ bọ́jọ́ gbogbo wọn àwọn táwọn amáka oríṣiríṣi òòṣà ni wọ́n ń sìn àwọn ìtakora wọn táwọn pé nǹkan kan làwọn jọ ń sìn so gbogbo wọn náà jọ gbámú kẹgbẹ́ nìkọ̀ọ̀kan ló gbá ọlọ́nkọ̀ọ̀kan mú wọn náà jọ ní òòṣà yẹn náà jọ ń sìn wàtákọ̀ọ́ àwọn tí wọ́n jẹ́ àwọn olóòṣà àwọn mùṣírikùn wọ́n ti lọ gbá mú wọ́n lọ gbá mú wọ́n láwọn ò ní sin ọlọ́run ọba wọ́n wá lọ gbá áálé àmú ọlọ́run ni wọ́n lọ gbá gbogbo àwọn nǹkan tí wọ́n jẹ́ àwọn nǹkan tí wọ́n ń pè ní ọlọ́run lẹ́yìn ọlọ́run òní jẹ́ áálé à àwọn nǹkan tí wọ́n máa ń pè lẹ́yìn ọlọ́run ní jẹ́ kí ni o áálé à torí pé lọ́dọ̀ tí wọ́n náà ìlà òun ìlà òun òun ni wọ́n gbà lérò pé ẹ̀dẹ́n àbá ti ń sìn ẹ̀dẹ́n àbá ti ń sìn tí èbá ti sọ lọ́ọ̀ jẹ́ ìlàhù tábà fẹ́ mu àwọn àpè ní àlè ìlàhù so àlè ìlàhù yẹn ò ti túmọ̀ sọ lọ́hùn nǹkan déyàn bá ń sìn òun náà ní jẹ́ àlùmàbúùdù ló ń jẹ́ àlè ìlàhù àlè ìlàhù yẹn ò ti túmọ̀ sọ lọ́hùn àlè ìlàhù àti àlè ìlàhù ẹgbẹ́ wọn ò ti túmọ̀ sọ lọ́hùn so ọlọ́run máa ń ṣàlàyé o jámù ìrẹ̀wá ni alẹ́ a so ó ní àwọn tí wọ́n ń jẹ́ ẹgbẹ́ pé wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run ọba ọlọ́run ni n ò ní ròyìn tá a fẹ́ sọ yìí náà. láyà kúlùkù náà ṣe é àwọn wàhùn yóò kúlùkù. ọlọ́run ni láyà kúlùkù náà ṣe é àn ọlọ́run láwọn tá à ń sọ yìí wọn ò lè dá nǹkan kan wọn ò lè dá nǹkan kan lórílẹ̀ ayé ọlọ́run wọn ò lè dá nǹkan kan àwọn igi àwọn kíní gbogbo nǹkan tí wọ́n ń sìn yẹn wọ́n nígbà tí bá lò pé láàyè àlùkù náà ṣe àn so àwọn afọ àṣọ wípé nínú àwọn nǹkan tí wọ́n ń sìn àwọn èèyàn wà nínú wọn náà tí wọ́n ń sìn àwọn èèyàn àfọ́n tẹ́pù sísọ bẹ́ẹ̀ pé àwọn èèyàn wà náà àwọn kan táwọn èèyàn ń sìn ọlọ́run wá lò pé àtẹ̀yìn àtàwọn igi tí wọ́n ń sìn àtẹ̀yìn náà ni o láyà àlùkù àwọn èèyàn ń sìn màláìkà àwọn èèyàn ń sìn ràwọ̀ àwọn èèyàn ń sìn èèyàn ànábì àwọn ànábì ọlọ́run ọba wọ́n ń sìn wọn àwọn èèyàn ń sìn àwọn ṣùyú àwọn àfáàgbà so tó ń ti bẹ́ẹ̀ náà lọ́wọ́ ni pé àwọn èèyàn yìí òkun ó wò wọ́n láàyà kùlùkù ní ṣe hàn. àwọn bóde ṣe ń sọ̀rọ̀ ìfúnra yìí pé àwọn nǹkan tí wọ́n ń sìnkú jẹ́ àwọn òòṣà yìí nínú làákàyè wọn ni pé òòṣà wọn ti gbé bí ìgbàgbọ́ pé òun náà jẹ́ èèyàn tí wọ́n rábàbà fún. ọlọ́run á lò nílò ìlò tí ń bẹ nínú òrì wọn pé àwọn èèyàn yìí ò láàyà kùlùkù ní ṣe hàn. wọn ò lè dá nǹkan kan ọlọ́ni wa òun yóò ẹni tá a dá ni wọ́n makùlùkù ni wọ́n so kò yẹ kéèyàn ó sin ẹ̀dá ju ẹlẹ́dàá lọ so ìṣesí àwọn èèyàn nìyẹn lónìí so ẹni tọ́lọ́run ọba dá òun làwọn èèyàn ń sìn ẹni tọ́lọ́run ọba sọ bó ti dá làwọn èèyàn ń sìn ọlọ́run ọba tá a wà mọ ìbẹ̀rẹ̀ rẹ̀ tá a mọ òpin àwọn èèyàn aláwọn òní sìn ṣé kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá ọlọ́run wa ń ṣàlàyé fún wọn pé ẹwà àwọn tẹ́ ń sìn yẹn ìjà wọn lè nàka sí pé èmi mo dá ọ èmi mo délé èmi mo délé èmi ọlọ́run bá lè nàka sí pé gbogbo nǹkan tí ń bẹ láyé èmi mo dá gbogbo wọn. Oh, kọ́lá kọkùn làṣẹ yìí ọlọ́ni gbogbo nǹkan tí mo ráyè ẹ̀nà ká ṣe ni mo dárúgbẹ́ tí ó bá yé yín wọ́n ṣàlàyé fún yín tí wọ́n ṣàlàyé fún alẹ́ kan gbogbo nǹkan tí yàrá bá dá inú màtí ọlọ́mọ àti jáde. láyé mìlìkù ọlọ́ni wà ó yòókù làkù àwọn èèyàn yìí àdá wọn ni ẹ̀dá ni wọ́n ọlọ́mọ fi pè wọ́n sí làákàyè káyọ̀ ó ọlọ́ni wà láàyè múlíkù náà lè àǹfùsí dọ̀rọ̀ gbogbo ẹ̀dá ń pè lẹ́yìn ọlọ́run ọba ọlọ́ni wọn ò lágbára fúnra wọn wọn ò lè ní kápá láàyè múlíkù náà lè àǹfùsí wọn ò lágbára fúnra wọn dáfó àwọn ti ká síbẹ̀ dáfó àdúrì àdúrì wọn ò lágbára lè àǹfùsí kí wọ́n dáàbò bo ìnira ló bá fẹ́ ṣẹlẹ̀ sí wọn wọn ò tó bẹ́ẹ̀ lọ́wọ́ bá ṣàlàyé nù pé kí wọ́n sọ pé ìnira kan ń bọ̀ wá kí wọ́n wá ní pé ìnira yóò ní kan àwọn ò tó bẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà yẹn ń pè ń ṣe wùlà yìí kò sí ni àwọn náà ní wàhálà kan tí ń ṣẹlẹ̀ sí wọn wọn náà yẹn lọ kó sọ̀rọ̀ bá lórí òkè dán lọ́gọ́ wọn á ní wàhálà tí ń ṣẹlẹ̀ sí wọn lórí ara lórí ọmọ lórí gbogbo nǹkan wọn táwọn náà ṣe ń bẹ lọ́wọ́ bá lórí ẹ̀ tí ó ti níyanjú ẹ̀ ẹlòmíì tó wá gbé ti ní bá wọn gan tí ẹ̀ tó wá sẹ́pẹ́rẹ́ sí ti ń sí ẹ̀ tó wá gbé kan wá bá gan tí ẹ̀ sẹ́pẹ́rẹ́ sí nǹkan tó wá gbé kan wá bá ìkan náà àwọn pásítọ̀ wọn ń pè ní dàhùsà àbí nǹkan wọn nígbà tó wà lórí stéèjì òní wọn máa gbé àwọn èèyàn wá tó bá di yarọ wọn máa gbé dìde òun náà wà wúlẹ̀ lórí stéèjì ó wà kán lẹ́sẹ̀ wọn gbé lọ sọ́sibítù kí ló dé wọn náà tí òbí le tí òbí le tí ẹ kó gbàdúrà sí ni ìwọ tó ní káyọ̀ máa gbé arọ wá tó o sì ń gbàdúrà fún tó ń dìde lẹ̀lẹ̀ ìwọ wá jábọ́ lórí stéèjì ẹsẹ̀ wá kan wá ní gbé lọ sọ́sibítù kan lọ́bọ̀ tó kọ́ bọ̀ tún ọlọ́ni láyẹ̀mùlìkún náà lè àǹfọ̀sẹ̀ ìmùdọ́dọ̀ ọlọ́ni àwọn èèyàn yìí wò lágbára àti lè dáàbò bo ìnira wọn lọ́wọ́ bá ti ìnira síwájú ọ̀nì wàhálà nọ́pọ̀ánù jẹ́dìbùlì màá fa àti ọlọ́ni wọn ò tó kí wọ́n sọ pé mo ní ìdí nǹkan kan kan wá sí fúnra wọn lágídí ọlọ́ni wọn tó bẹ́ẹ̀ wọn ò tó bẹ́ẹ̀ wọn lọ́wọ́ bá ti ìnira síwájú ẹ̀rọ ni mọ́sá àǹfààní fúnra rẹ̀ ṣùgbọ́n ẹ̀yin onífẹ́ kí ìnira ọ̀sẹ̀ rẹ̀ sí èyí tó lágbára ọlọ́ba kọ́ títí wájú tó kọ́ títí wájú ìyẹn lè má sàǹfààní fún àyẹ̀fẹ́ tí nira bá ń bọ̀ ìyẹn ó sọ pé ah tí ìgbà tí ẹ̀rọ àti ẹ̀rọ àárín kankan bíi kò yẹ kí wọ́n tún wá gbá mi lójú mọ́ bíi <laughs> so tí ẹ̀rọ bá láǹfààní bíi gan-an pé kò yẹ kí wọ́n tún wá gba gbogbo nǹkan tí mo tún wá kó dání so ọmọ yẹn máa ń fẹ́ dáàbòbò pé ọlọ́run bá yẹpẹrẹ wọn tán yẹn pé wọn ò lè dáàbòbò ra wọn kí ìnira ọmọ ṣẹlẹ̀ sí wọn àwọn àìsàn wa mú wà lára náà fún àná ọlọ́run wọn ò lè fa pé kí àǹfààní kan ó jẹ́ tiwọn. wọ́n yẹ ọlọ́run yẹn wọ́n bẹ́ẹ̀ نعم ولا يملكون موتا ولا حياة ولا نشورا ọlọ́ni wàlá ayẹ́múlíkú náà ọlọ́ni àwọn tí ẹ̀hún ń pè lẹ́yìn ọlọ́run ọba wọn ò kápá àlè ìmọ́ta ìpààyàn ọlọ́run wọn ò kápá rẹ̀ tí àṣàlẹ́lù bá dé wọn ò bí dáa òun gan mọ̀ ìpè tó bá yọjú sí òun ẹ̀rọ bá ọlọ́ni wọn ò lágbára rẹ̀ ọlọ́ni àwọn tá à ń sọ yìí ẹni tí ó bá jẹ́ ọlọ́run kò yẹ kó kú òní ó máa sọ pé káwọn èèyàn máa kú àwọn dẹ́ǹdẹ́ ń sọ dẹ́ǹ pé wọn lẹ́yìn dẹ́ǹ pé wọn lọ́lọ́run lẹ́yìn ọlọ́run àwọn ń kú ọlọ́ni àwọn èèyàn yìí ẹ wò wọn dáadáa ọlọ́run bá ń ṣàlàyé nígbà pé ọmọ yẹn lè fi làákàyèsí àwọn àdílátọ̀ àkìlíyà tọmọ yẹn lè lò kó ronú sí kó mọ̀ pé ọlọ́run ọba tó yẹn exist ni ṣé kò yẹ ká pe nǹkan mi lẹ́yìn ọlọ́run ọ̀rọ̀ wà láàyè ńlíkù náà máa ó ta ọ̀rọ̀ náà àwọn èèyàn tá à ń sọ yìí bá a ti ń ṣètò béèyàn ti ń kú ọlọ́run ni wọn ò tó bẹ́ẹ̀ ọlọ́run ni wọn ò tó bẹ́ẹ̀ wọn ò lẹ́nìkan kú wọn ò lè jí ọlọ́run ni wọn ò tó bẹ́ẹ̀ àwọn gẹ́gẹ́ fún ara wọn tó náà bá ní kú bá dé wọn ò lágbára kan wọ́n kú máa lọ náà wọn tó bẹ́ẹ̀ olórí wàlá àyà àtà olórí tá a bá ń ṣètò ìsẹ̀mí èèyàn ń wálé ayé ọmọ kan wálé ayé ni nǹkan kan ń ṣẹlẹ̀ ní táwọn èèyàn ń sẹ̀mí ọlọ́run ni wò tó bẹ́ẹ̀ gbogbo ọ̀rọ̀ pé á sẹ̀mí àní sẹ̀mí ọwọ́ àwọn olóhùn ọba ọwọ́ wa ló wà kì í sí lọ́wọ́ àwọn èèyàn yìí tẹ̀bátẹ̀bátẹ̀ kó wà lọ́wọ́ wọn ọlọ́run fẹ́ káwọn tán jáwọn kẹfẹ́ yóò jáde kí wọ́n sọ pé ah, ah, ọwọ́ àlọ́wọ́ àwọn mọ́tò àti àyàtọ̀ ọlọ́run sì bẹ́ẹ̀ ọlọ́ni wà lánà ṣùrọ̀ tẹ́ bá tún wá kú tán nùṣùrù ni àlìbáṣù ìgbédìde yín ọlọ́ni kò sí lọ́wọ́ wọn ìgbé ọlọ́run bá lọ́wọ́ lọ́wọ́ lóbi jẹ́ pé ọlọ́run bá ń ṣàlàyé pé gbogbo àwọn tẹ́ ń wò yìí ọlọ́ni ká dá àwọn ẹ̀dá palálíkì àmọ́ ọlọ́run kò sí lọ́wọ́ wọn ìwálé ayé ẹ̀dá kò sí lọ́wọ́ wọn ìkú kíkú ẹ̀dá kò sí lọ́wọ́ wọn.